وتلك حجتنا آتيناها إبراهيم نعم. أعوذ بالله من الشيطان الرجيم Al-Qur'an pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ ó sọ ahọ́n wa kúrò níbi ìṣìnà ṣaitan pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ ògbó aláyé ọba tó yẹ kódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní òkè tó bá di dọ́gbọ́dà kìyàmà abẹ́rẹ́ wọn nínú títóbi ẹ̀ ó ka ẹnì kọ̀ọ̀kan wa kún ẹni tí ó kẹ́ níjọ́ náà. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم وتلك حجتنا

wọ́n bá fọ̀rọ̀ jomi tó ro ọ̀rọ̀ púpọ̀ nípa mímọ ọlọ́run anabi ibrahim sọ pọ̀ kan ṣoṣo lọ́lọ́run kò pé méjì àwọn èèyàn rẹ̀ jiyàn lérí ẹ̀ wọ́n wá ń jọ ń fi àlàyé ọ̀rọ̀ yẹra wọn eléyìí ń bẹ lábẹ́ ìdí táwọn àfáà fi sọ pé kò sí láìfí tí mùsùlùmí àti ẹni tí kìí ṣe mùsùlùmí tabajọjọ ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa láti lè jẹ́ kó mọ̀ pé ọlọ́run ọba ló yẹ kóun máa sìn àpèjúwe bẹ́ẹ̀ ó ń bẹ láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn tí ò gbọ́ ọlọ́run ọba gbọ́ àpèjúwe bẹ́ẹ̀ ó ń bẹ láàrin ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn ẹlẹ́sìn míì àpèjúwe bẹ́ẹ̀ ó ń bẹ láàrin àwọn àfáà tó ṣáájú tí wọ́n jọjọ máa fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ láàrin mùsùlùmí àtàwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí láti lè fi òdodo ẹ̀sìn ọlọ́run yé wọn namurud ọba ni lásìkò ànábìwá Ibrahim òun bá ànábì Ibrahim ṣe fanfa ànábì Ibrahim wa ń sọ fún wípé ọlọ́run ọba tèmi yíwí ìwà yomi ọlọ́run ọba tèmi ọba tí máa pààyàn ni a sì máa jíyàn nàmúrúdù ní wa ana ubi wa umid ó lèmi náà èmi náà lè pààyàn kí n tún jíyàn ó wá ní nínú àwọn tí ń bẹ nínú ẹ̀wọ̀n ó wá tú ẹnìkan ó tú sílẹ̀ ó mọ̀ lọ́la láàfíà ó sì rí kún mẹ́nìkan kó tú báyìí kó pa ó ní kí lọ́wọ́ wọn rẹ tún ṣe òun náà pààyàn òun tún tú yàn kan aná Ibrahim ní ó dáa tó bá mà kó o lè ṣe yẹn ọlọ́run ọba tèmi a máa mú òòrùn yọ yáàtì bishams minal mashrik yóò mú òòrùn yọ láti ibi tó òòrùn ti ń yọ fàtìbíyá minal maghrib tó bá ṣe pé ọlọ́run nìwọ náà tó bá lágbára ìwọ Namrud sọ pé kóòrùn ó yọ níbi títí ń wọ̀. babuhita lẹ́ni káfár jẹbẹtẹ ọba gbọmọlé nàmúrúdù lọ́wọ́ ọba máa ń tó lè sọmọ torí kó ti da kò lè ṣerú kàbẹ àwọn àpéjúwe ìjọjọ fọ̀rọ̀ tómi tóró ọ̀rọ̀ lọ́nà àti jẹ́ lọ ó ń bẹ wọn bá fi mọ àwọn ànábì nípa ló fi jẹ́ wípé báwa náà ṣe wà yìí bẹ́ẹ̀ni ká bá sọ pé òun ò ní sin lọ òòsà lòun ó sìn ẹ jẹ́ ká gbéra wa léèrè ẹni bẹ́ẹ̀ bí léèrè pé sóòsà yẹn ló dáa àkọ́kọ́ béèrè tẹ́ bí nìyẹn ìjọ sọ ni pé kì í ṣe òòsà ló dáa o a jẹ́ wípé yìí tó dá wa ló lẹ́tọ̀ọ́ ká sìn àwọn ànábì ọlọ́run ọlọ́run fún wọn lẹ́bùn ọpọlọ téèyàn bá ń jọ ń sọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn kò sí bó ṣe mọ̀rọ̀ sọ tó àwọn ànábì ọlọ́wọ́ borí ẹ torí pé wọn ò sàdédé máa sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu wọn ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́ ni wọ́n fi ń sọ̀rọ̀ ọlọ́wọ́ bá léyìí tá ṣe fún ànábì wa Ibrahim wa tilka hujjatuna wa tilka hujjatuna. almuhajatu almuhajatu ìjọjọ fọ̀rọ̀ tómitóró ọ̀rọ̀ mẹ́rin tiẹ̀ wá kémi náà mẹ́rin tèmi wá ọlọ́run ní gbogbo ohun tí Ibrahim ń ṣe pẹ̀lú àwọn tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ̀nyí pẹ̀lú fọ̀rọ̀ tómitóró ọ̀rọ̀ wàtílùkà hujjatuna àwọn ọlọ́run la fi mọ́ kámọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ kéèyàn ó dúró lórí irọ́ kásìkò òdodo ká fi di irọ́ dànù pẹ̀lú àwọn ẹ̀rí tó ṣòro ó takò ọlọ́run ọba ní àwọn ọlọ́run àwa la fi máa nábì wa Ibrahim. ọ̀tẹ̀wọ̀tà ọjọ́ tó náà àtẹ̀wọ̀nà ọ̀dọ́rọ̀ àmúhùn àyàpá mi. àfọwọ́ ìmáàmù Qurtubi wọ́n ní wà tílka hujjatuna wọ́n ní tílka ìṣàrọ́tún ilà jẹ̀mí tìjàjàtìyí hatta khasomahum wa ghalabahum bil hujja wọ́n ní tùmẹ̀lẹ́yìn òun náà ni àwọn ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀rí máa jẹun só tọ́lọ́wọ́n bá fi mọ ànábì Ibrahim tó fi lè kojú gbogbo àwọn oníjà rẹ̀ tó fi lè kojú àwọn tí wọ́n ń takò tó gbé lọ́wọ́ tó fi wá borí gbogbo wọn pẹ̀lú ẹ̀rí tó ṣòro takò àwọn ẹ̀rí kan bẹ ó ṣòro takò ọ̀yà ní gbà ní àwọn ìmọ̀ yẹn ọlọ́run bá fi máa nẹ́bí Ibrahim lóòótọ́ ẹbí kò sẹ́nìkan tí ó bá ṣe fáńfà nípa tó gbé lọ́wọ́ àbí ká nẹ́bí Ibrahim ó borí gbogbo wọn ọlọ́run ní wá ti ká hujjatuna. ọ̀tún ká hujjatuna àtẹ̀yìnà Ibrahim ala qawmi. àtẹ̀yìnà Ibrahim àtẹ̀yìnà maf'ul méjì ló ń bẹ níbẹ̀ mafulu bi àtẹ́yìnà ha ayé alhujja almahajatu alhujjatu ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba láàfi jíǹkì ànábì ibrahim àwa láàfi mọ ọ̀hún mọ́ débi pé tíwà àti ibrahim tẹ́bájọ ń ṣe fanfa lórí ọ̀rọ̀ ọlọ́run yóò borí ẹ yóò mọ̀ mọ́ àwọn àpẹẹrẹ tó ṣòro takò àwọn ẹ̀rí tó ṣe déédéé pẹ̀lú tí ń bẹ nínú ọpọlọ yóò mọ̀ mọ̀ wá tó ṣe pé wọn náà ó gbà pé bó ṣe rí nìyẹn àfi tó bá fẹ́ mọ́ lagídí ọkàn lókùn ọlọ́láwọn ẹ̀bùn wọ̀nyí àwọn ọlọ́wọ́n ọba la fi ta anabi ibrahim kò la fi ta lọ́rẹ́ aláàkọ́ omi yìí agbájú lo èyí fún lérí gbogbo àwọn yìí kí wọ́n lo ìlú tó bá súnmọ́ gbègbè wọn tó ṣe wípé Eh, geographical kìíní wọn bẹ̀ ó dọ́gba lórí wọ́n wà lórí ìmọ̀kọ́tà eh? ẹ́ wà lórí kan kí wá wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tá bá àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò kán fàsìkò yẹn táwọn òkú sínú àwọn àfáà mi sọ pé kò ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lẹ́bí máa ń gbà wẹ̀ ìyá wà sí báyìí ni ẹ̀mọ̀ ìgbà tó bá ti péye yẹn ẹ̀sìn lọ pati wasa pọ̀ lọ bí iṣẹ́ kò yanjú ìfúngbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà bá tẹ ẹ bá sí ń bí ẹ lè mọ tẹ ẹ sọ yẹn tẹ ẹyẹ wá bí kẹ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè agbóti wulẹ̀ kó rí ọlọ́ọ̀ni pàtàkì lọ́ha mọ́sáfà àwọn afá mi sọ wípé tọ́wọ́ àmì ẹ̀ ni pé kọ́mẹ́gbà òun Ramadan tọ́ba ti dìgbà tí wẹ́dà bá ti ti change wọn máa dárúkọ àwọn èèyàn padà ó ń bẹ nínú ọ̀rọ̀ táwọn afá mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn afá àwọn òkúkú sí ń bẹ tó ti yé àwọn tí ń bẹ bẹ náà òbí èwo lẹ máa ń abú èwo lẹ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dáhùn rẹ̀ tó èwo lẹ máa ń lò bẹ́ẹ̀ ṣé twenty hours ni. Okay. so èyí tó fi wà ní latitude nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ iṣu rárá lọ́dọ̀ tó kọ́lọ́wọ́ la tóbi rẹ̀ kí ó sànù wa ẹ mọ̀jà adara wa láàmú lórí tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tó ti yé kọ́lọ́wọ́ la tóbi rẹ̀ kó sànù wa ìwọ tó o bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ ọ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn oṣù yẹn bá ti lọ tó oṣù mi mọ́ ọ san gbèsè àbí ìgbà tó síìkì náà ni tó ti yé padà san gbèsè yẹn san padà aláì ha ọlọ́run bá tó la tó rẹ̀ pé ó rẹ̀ wà lọ sani kan bá bàbá hàn mí ìṣáda ńlá yẹn láti pàṣẹ nípa tó rẹ̀. ìṣàkà ọ̀gá kí a tó fẹsẹ̀ nígbà yìí kí tí tí a bá ti gbé sọ̀rọ̀ àti àtòlè náà. kò sí pé àbá béèrè béèrè aláwọ̀ kà nínú pépà aláwọ̀ ti ń gbé bẹ̀ wọ́n bẹ ní àwọn náà wà ní ìkòkò jẹ́ pé olùdí twenty four hours oòrùn ò ní wọ̀ ẹ sàmà gbà wẹ̀ lọ níra yìí ọ̀rọ̀ táwọn àfáà sọ lérí ẹ̀ ó tóbi mẹ́ta àbí mẹ́rin ọ̀kan náà ló ní pé sọ yẹn wọ́n bẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n ní kí wọ́n máa wo ìgbà wo làwọn ará Saudi sínú tí wọ́n bá ti mọ̀ báyẹn káwọn náà ò sínú náà òòrùn ò tí ì níwọ̀ àmì ẹ̀ sínú nígbà tó báwọn yẹn ń dákú àwọn àbá mi kan lọ pé láàláàláà bó láti sinmi táwọn wo ọ̀rọ̀ báyìí nítorí pé láàwẹ̀ mi ń tò lórí ìfájírí ilà burúkú shams àwọn àfáà mi sọ pé kì í kú ṣe pé gbogbo ògbà ní máa ń rí bẹ́ẹ̀ fún wa ìgbà míì tún bẹ tó ṣe wípé òru wo tún ṣe kí ni o yóò tún yóò tún súnmọ́ ara wọn gbogbo ẹ̀ ó tún gbogbo ọjọ́ ọjọ́ tún súnmọ́ kìíní yẹn máa change ni tẹ́gbẹ́tẹ́ bá ti kí ìṣá ìtàn báyìí tẹ́ bá pẹ́ tó mọ́tálásí ẹ̀ tó ká tó máa ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ sùn lé kọ́ o bọ́ bá lọ sùn lé àyílà lójì àwọn kan náà ń gbé bẹ̀rù àwọn àfáà mi sọ wípé kán gbà pé bọ́lọ̀ ń ṣe kọ ìlú tàwọn nu torí bọ́lọ̀ kúkú ti di fún wọn níbò míì náà kí wọ́n máa ṣe ẹnìkan akókò bò láṣìírí pé tó jọ sáwálé nú àwẹ̀ òun ò ní máa gbà wẹ́ bẹ̀ mọ́ wọ́n máa wálé gbà wẹ́ táwọn bá ti lọ tán wọ́n máa padà àwọn àfáà mi ní kò ṣe bẹ́ẹ̀ àwọn àfáà mi ní ká má Saudi kí wọ́n lo ìlú tó bá súnmọ́ gbègbè wọn tó ṣe wípé geographical kíní wọn bẹ̀ ó dọ́gba papọ̀ lórí wọ́n wà lórí ìmọ̀kọ́tà ẹ́ ẹ̀hẹ́n ó dọ́gba ó wà lórí kan náà kí wọ́n á wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tí wọ́n bá wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwùdí ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò wọ́n wà lórí ìmọ̀kọ̀tàn ó dọ́gba ó wà lórí kan náà kí wọ́n wá àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tán bá wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwùdí ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò tán fàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ̀dá fún ẹ̀yìn ara nàìjíríà how many hours lè fi máa gbà wẹ̀ ìyá wà sí báyìí ni ẹ mọ̀ ìgbà tó bá ti péye yẹn ẹ sínú pati wasapọ̀ lórí iṣẹ́ kò yanjú ìfúngbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà bá tẹ́ ẹ̀ bá sí bí ẹ̀ lè mọ ẹ̀ sọ yẹn tẹ́ ẹ̀yẹ wá bí kẹ́ ẹ̀ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè agbóti wulẹ̀ kó rí ọlọ́ọ̀ni fàtàkùn lọ́ha mọ́sàkà àwọn afá mi sọ wípé tó wà mẹ́rin pé kọ́mẹ́gbà wọlé ní Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change wọn máa dárúkọ àwọn èèyàn padà ó ń bẹ náà táwọn afá mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùnwọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn afá àwọn òkúkú sí ń bẹ tó ti yé àwọn tí ń bẹ ń bẹ náà pé èwo lẹ́ẹ̀ máa ń mú abú èwo lẹ́ẹ̀ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dáhùn rẹ̀ so èwo lẹ́ẹ̀ máa ń lò bẹ́ẹ̀ ṣé twenty hours ni. okay so èyí lọ́pọ̀ tó wà ní latitude nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ iṣu rárá lọ́dọ̀ tó ọlọ́wọ́lá tóbi rẹ̀ kí ó sànú wa ẹ̀mẹ́jẹ̀ adarawa láàmú lórí tí ò sọ̀rọ̀ lọ́dọ̀ wa tó ti yé kọ́lọ́wọ́lá tó bẹ̀ kọ́sà ni wa ìwọ tó bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn tóṣù yẹn bá ti lọ tóṣù mi mọ́ san gbèsè àbígbà tó síìkì náà ni tó ti yé padà san gbèsè yẹn san padà aláìhá ọlọ́run wa tó ọlá tó rẹ̀ pé bọ́ọ̀rọ̀ wa lọ sani kan bá bàbá mi ìṣẹ́ àdánláyé láti ọ̀sán ìlà àkọlẹ̀ rẹ̀ ìṣàmà àgbọ́ta kí a tó fẹsẹ̀ nígbà yìí kí tí a bá ti gbé sọ̀rọ̀ láti látòlè náà. kò sí pé àbá tó béèrè béèrè aláwọ̀ kà nínú pépà aláwọ̀ ti ń gbé bẹ̀ wọ́n bẹ ní àwọn náà wà ní ìkó bí rẹ̀ pé àwọn ń gbé bẹ̀ àwọn ọmọ bí ṣe máa ń ṣẹlẹ̀ tẹ́ pé olùdí twenty four hours oòrùn ní wọ̀ ẹ sàmà gbà wẹ̀ lọ níra sí ọ̀rọ̀ táwọn àfa àsọ lérí ẹ̀ ó tóbi mẹ́ta àbí mẹ́rin ọ̀kan náà ló ní pé sọ yẹn wọ́n bẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n ní kí wọ́n máa wo ìgbà wo làwọn ará Saudi sínú tí wọ́n bá ti mọ̀gbà yẹn káwọn náà ò sínú náà òòrùn ò tí ì níwọ̀ àmì ẹ̀ sínú gbọ́dọ̀ báwọn èèyàn ń dákú àwọn àfáà mi ìgbà tó fi láàláàláà bóò láti sínú táwọn wo òòrùn báyìí nǹkan pè láàwẹ̀ mi ń tò lórí ìfájírí ilà burúkú shams àwọn àfáà mi sọ pé àkíkú ṣe pé gbogbo ògbà ní máa rí bẹ́ẹ̀ fún wa ìgbà míì tún bẹ tó ṣe wípé òru wo tún ṣe kí ni o yóò tún yóò tún súnmọ́ ara wọn gbogbo ẹ̀ ó tún gbogbo ọjọ́ ọjọ́ tún súnmọ́ kìíní yẹn máa chẹ́ǹjì ni tẹ́tẹ́ tẹ́ bá ti kí ìṣá ìtàn báyìí tẹ́ bá pẹ́ tó mọ́tálásí ẹ̀ tó kásùn bá ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ sùn lé kọ́ o gbọ́ bá lọ sùn lé àyílà lójì àwọn kan náà ń gbé bẹ̀rù àwọn àfáà mi sọ wípé kán gbà pé bọ́lọ̀ ń ṣe kọ́ ọ ìlú tàwọn ni torí bọ́lá òkúkú ti di fún wọn níbò míì náà kí wọ́n máa ṣe ẹnìkan akókò bò láṣìírí pé tó jọ sáwálé ní àwọ̀ náà òun ò ní máa gbà wẹ́ bẹ̀ mọ́ wọ́n máa wálé gbà wẹ́ táwọn bá ti lọ tán wọ́n máa padà àwọn àfáà mi nìkan ò ṣe bẹ́ẹ̀ àwọn àfáà mi ní ká má lo Saudi kí wọ́n lo ìlú tó bá súnmọ́ gbègbè wọn tó ṣe wípé eh, geographical kí ni wọ́n bẹ̀ ó dọ́gba papọ̀ lórí wọ́n wà lórí ìmọ̀kọ̀tàn ẹ̀hẹ́n ó dọ́gba ó wà lórí kan náà kí wá wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tá bá àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò wọ́n fàsìkò yẹn táwọn òbí sínú àwọn àfáà mi sọ pé kò ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lẹ́bí máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni ẹ̀ mọ̀ gbà tó bá ti péye yẹn ẹ̀ sínú káti wáṣà pọ̀ ọ̀rọ̀dú iṣẹ́ kò yanjú ipò gbàmí táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà bá tẹ́ ẹ̀ bá sí ń bí ẹ̀ lè mọ <laughs> ẹ̀ ń sọ yẹn tẹ́ ẹ̀yẹ wá bí kẹ́ ẹ̀ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè àgbò ti wulẹ̀ kórí ọlọ́ọ̀ni fàtàkùn lọ́ha mọ́sàlá àwọn afá mi sọ wípé tó wà mẹ́rin pé kọ́mẹ́gbà wò nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change kọ́mẹ́gbà wò padà olùgbẹ́ náà táwọn afá mi ti sọ so ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn àfa àwọn òkúkú sí bẹ̀ tó ti yé àwọn tà lórí ìmọ̀kọ̀tàn ẹ́ ẹ̀hẹ́n ó dọ́gba ó wà lórí kan náà kí wàá wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tá bá wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò wọ́n fàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé kò ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lè fi máa ń gbàwẹ̀ iye hours báyìí ni ẹ mọ̀ ìgbà tó bá ti péye yẹn ẹ sí lọ pati wasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ìfúngbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà bá tẹ́ ẹ̀ bá sí ń bí ẹ̀ lè mọ ẹ̀ ń sọ yẹn tẹ́ ẹ̀yẹ wá bí kẹ́ ẹ̀ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè á bó ti wulẹ̀ kórí ọlọ́run fàtàkùn lọ́ha mọ́sítàtà àwọn àfáà mi sọ wípé tó wà mẹ́rin pé kán mẹ́gbà wò nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change kán máa dárúkọ àwọn ọ̀rọ̀ padà ó ní ibẹ̀ náà táwọn àfáà mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn àfáà àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé àwọn tà lórí ìmọ̀kọ̀tàn ẹ̀ ẹ̀hẹ́n ó ó wà tán bá wà àsìkò táwọn yẹn ń sinu kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò kán fàsìkò yẹn káwọn òkú sinu àwọn àfáà mi sọ pé kò ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lẹ́bí máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni ẹ̀ mọ̀ gbà tó bá ti péye yẹn ẹ̀ sinu pati wasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ipò gbàmí táwọn afáàmì bá ń sọ ọkùnrin ẹwà bá tẹ́ ẹ̀ bá sí ń bí ẹ̀ lè máa ẹ̀yin náà sọ yẹn kẹ́ ẹ̀yin ẹ wá bí kẹ́ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè agbóti wulẹ̀ kó rí ọlọ́ọ̀ni pàtàkì lọ́ha mọ́sàlá àwọn àfáà mi sọ wípé tọ́wà ń bẹ̀ ni pé ká nínú Ramadan tó ti dìgbà tí wẹ́dà bá ti ti change ká má dáhùn àwọn ọ̀rọ̀ padà ó ní bẹ náà ọ̀rọ̀ táwọn àfáà mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn àfáà àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé kò náà ni tó ti yé padà sẹ́gbèsè yẹn sanfani ala ye hali ọlọ́run ka tó o la tó o rẹ̀ pé o rẹ̀ wà lọ sani kan lọ́wọ́ bàbá mi ìṣáàdà ńlá yẹn lẹ́yìn tẹ̀sán mi láti rẹ̀. tó ìṣàlù àbọ̀dà kí a tó fẹsẹ̀ nígbà yìí kí tí tí a bá ti gbé sọ̀rọ̀ àti àpòlì náà. kò sí pé àbá tó béèrè béèrè aláwọ̀ kà nínú pépà aláwọ̀ ti ń gbé bẹ̀ wọ́n bẹ ní àwọn náà wà ní ipò bí rẹ̀ pé àwọn ń gbé bẹ̀ àwọn ọmọ bí ṣe máa ń ṣẹlẹ̀ tẹ́ pé olùdí twenty four hours tó wò ní wọ̀ ẹ sàmà gbà wẹ̀ lọ níra sí ọ̀rọ̀ táwọn afọ àṣọ lérí ẹ̀ ó tóbi mẹ́ta àbí mẹ́rin ọ̀kan náà ló ní pé sọ yẹn wọ́n bẹ̀rẹ̀ àwọn afọ àti wọ́n ní kí wọ́n máa wo ìgbà wo làwọn ará Saudi sínú tí wọ́n bá ti mọ̀ gbà yẹn káwọn náà ò sínú náà òòrùn o tí ì níwọ̀ àmì ẹ̀ sínú gbọ́dọ̀ báwọn yẹn ń dákú àwọn afọ àmì ìdájọ́ pé láàláàláà bóò láti sinmi táwọn wo ọ̀rọ̀ báyìí ìdánpẹ̀ láàwẹ̀ mi ń tò lórí wọ́n wà lórí ìmọ̀kọ̀tàn ẹ̀hẹ́n ó dọ́gba ó wà lórí kan náà kí wọ́n á wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tí wọ́n bá wọ àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò wọ́n fàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lẹ́ẹ̀fí máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni ẹ̀ mọ̀ gbà tó bá ti péye yẹn ẹ̀ sínú pati wasa pọ̀ lórí ọdí iṣẹ́ kò yanjú ibùgbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà bá tẹ́ ẹ̀ bá sí bí ẹ̀ lè mọ ẹ̀ ń sọ yẹn tẹ́ ẹ̀yìn ẹ̀ wá bí kẹ́ ẹ̀ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè agbóti wulẹ̀ kórí ọlọ́ọ̀ni fàtàkù lọ́ha mọ́sàkà àwọn afá mi sọ wípé tó wà mẹ́rin pé kán má gbàwọ̀ nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change kán má dá gbàwọ̀ wọn padà ó ń bẹ náà táwọn afá mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn àfa àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé àwọn tí ń bẹ̀ ń bẹ̀ náà pé èwo lẹ̀ máa ń abú èwo lẹ̀ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dá àwọn rẹ̀ èwo lẹ̀ máa ń lò bẹ́ẹ̀ ṣé twenty four hours ni ok. Ah. so èyí náà tó lọ wà latitude nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ iṣu rárá lọ́dọ̀ tó ọlọ́wọ́lá tóbi rẹ̀ kí ó sànú wa ẹ̀ mọ́jà adarawa láàmú lórí tí ò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tó fi yé kọ́lọ́wọ́ láti bẹ̀ kọ́ sàánú wa ìwọ tó o bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ ọ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn ẹ̀ka tóṣù yẹn bá ti lọ tóṣù mi mọ́ ọ san gbèsè àbí ìgbà wà lórí ìmọ̀kọ̀kan ó dọ́gba ó wà lórí kan náà kí wọ́n á àwọn ẹni yẹn àsìkò ìwo làwọn yẹn ń sínú tí wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwùdí ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò kán fàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lè fi máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni ẹ̀ mọ̀ gbà tó bá ti péye yẹn ẹ̀ sínú pati wasa pọ̀ lọ di iṣẹ́ kò yanjú ìfúngbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà fa tẹ ẹ bá sí bí ẹ lè mọ ẹ sọ yẹ kẹ ẹyẹ wá bí kẹ́ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè àgbò ti wulẹ̀ kó rí ọlọ́ọ̀ni fàtàkùn lọ́ha mọ́sàkà àwọn àfáà mi sọ wípé tó wà ń bẹ̀ ni pé ká má gbààwẹ̀ nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change ká má dá gbààwẹ̀ wọn padà olùgbẹ́ náà ọ̀rọ̀ táwọn àfáà mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn àfáà àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé wọ́n wà lórí ìmọ̀kọ̀tán ẹ́ ó dọ́gba ó wà lórí kan náà kí wàá wo àwọn ẹni yẹn àsìkò ìwo làwọn yẹn ń sínú tí wọ àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò wọ́n fàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé kò ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lè fi máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni ẹ̀ mọ̀ ìgbà tó bá ti péye yẹn ẹ̀ sínú pati wasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ipò gbàmí táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà fa tẹ́ ẹ̀ bá sí ń bí ẹ̀ lè mọ <laughs> ẹ̀ ń sọ yẹn tẹ́ ẹ̀yẹ wá bí kẹ́ ẹ̀ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè agbóti wulẹ̀ kó rí ọlọ́ọ̀ni fàtàkù lọ́ha mọ́sàlá àwọn afá mi sọ wípé tó wà mẹ́rin pé kọ́mẹ́gbà nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change kọ́mẹ́gbà wọ̀ àwọn ọ̀rọ̀ padà olùgbẹ́ náà táwọn afá mi ti sọ ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọ̀jù nínú ọ̀rọ̀ àwọn afá àwọn òkúkú sí bẹ̀ tó ti yé wọ́n wà lórí ìmọ̀kọ́tà ẹ́ ẹ̀hẹ́n ó dọ́gba ó wà lórí kan náà kí wàá wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tí wọ́n bá wọ àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò wọ́n fàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará Nàìjíríà how many hours lẹ́ẹ̀fí máa ń gbà wẹ̀ ìyá wà sí báyìí ni ẹ̀mọ ìgbà tó bá ti péye yẹn ẹ̀sìn lọ. pati wasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú. ìpùngbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà bá tẹ́ ẹ̀ bá sí ń bí ẹ̀ lè mọ ẹ̀ ń sọ yẹn tẹ́ ẹ̀yẹ wá bí kẹ́ ẹ̀ lè mọ bí nǹkan yẹn ṣe rí. pé aláhàyè agbóti wulẹ̀ kó rí ọlọ́run fàtàkù lọ́ha mọ́sàkà. àwọn afá mi sọ wípé tọ́wà mẹ́rin pé kọ́mẹ́gbà wọ̀ nínú Ramadan tọ́ bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change ká máa dárúkọ àwọn èèyàn padà ó ń bẹ ní ọ̀rọ̀ táwọn afá mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn afá àwọn òkúkú sí ń bẹ tó ti yé àwọn tí ń bẹ bẹ̀ náà pé èwo lẹ̀ máa ń mú abú èwo lẹ̀ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dá ọ̀rẹ́ tó èwo lẹ̀ máa ń lò bẹ́ẹ̀ ṣé twenty four hours ni. okay so èyí tó tó lọ wà ní latitude nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ iṣu rárá lọ́dọ̀ tó ọlọ́wọ́lá tóbi rẹ̀ fi ọ́ sànú ẹ̀ mọ́jà adarawa láàmú lórí tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tó ti yé kọ́lọ́wọ́lá tó bẹ̀ kọ́ sàánú wa ìwọ́n tó bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ ọ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn ẹ̀ka tóṣù yẹn bá ti lọ tóṣù mi mọ́ ọ san gbèsè àbí ìgbà tó síìkì náà ni tó ti yé padà san gbèsè yẹn san padà aláìhá ọlọ́run wa tó wọlé àtòwò rẹ̀ pé kọ́lọ̀ wà lọ sani kan bá wà lọ́hàmì ìṣáná ìṣàkóso àgbọ̀dà kí a tó fẹsẹ̀ nígbà yìí kété tí a bá ti dé sọ̀rọ̀ àti àpòlù náà. àti pé àbá tó béèrè béèrè ara wọn kà nínú pépà aláwọn ti ń gbé bẹ̀ wọ́n ń bẹ ní àwọn náà wà ní ìkòkòrò rẹ̀ pé àwọn ń gbé bẹ̀ àwọn ọmọ bí ṣe máa ń ṣẹlẹ̀ jẹ́ pé olùdí twenty four hours oòrùn ní wọ̀ ẹ̀ sàmà gbà wẹ̀ lọ níra yìí ọ̀rọ̀ táwọn afọ àṣọ lérí ẹ̀ o tóbi mẹ́ta àbí mẹ́rin ọ̀kan náà lè ní pé sọ yìí wọ́n bẹ̀rẹ̀ náà àwọn àfáà tí wọ́n ní kí wọ́n máa wo ìgbà làwọn ará Saudi ń sinu tí wọ́n bá ti mọ̀ gbà yẹn káwọn náà ò sinu náà òòrùn ò tí ì níwọ̀ àmì ẹ̀ sinu gbọ́dọ̀ báwọn èèyàn dákú àwọn àfáà mi kan fi láàláàláà bó láti sinu táwọn wo òòrùn báyìí nígbà pè láàwẹ̀ mi ń tò lórí ìfájírí ilà burúkú shams àwọn àfáà mi sọ pé kì í kú ṣe pé gbogbo ògbà ni màá rí bẹ́ẹ̀ fún wa ìgbà míì tún bẹ tó ṣe wípé òru wọn tún ṣe kí ni o yóò tún yóò tún súnmọ́ ara wọn gbogbo ẹ̀ ó tún gbogbo ọjọ́ ọjọ́ ó tún súnmọ́ kìíní yẹn máa change ni tẹ́gbẹ́ tẹ́ bá ti kí ìṣá báyìí tẹ́ bá pẹ́ jù mọ́tálásí ẹ̀ tún ká tún bá ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ sùn lé kọ́ o gbọ́ bá lọ sùn lé àyílà lóòjì àwọn kan náà ń gbé bẹ̀ àwọn àfáà mi sọ wípé kí wọ́n gbà pé bọ́lọ̀ ń ìlú tàwọn nu torí bọ́lá òkúkú ti di fún wọn níbò míì náà kí wọ́n máa ṣe ẹnìkan akókò bò láṣìírí pé gbẹjọ́ sáwálé ní àwẹ̀ náà òun ò ní máa gbà wẹ́ bẹ̀ mọ́ wọ́n máa wálé gbà wẹ́ táwẹ̀ bá ti lọ tẹ́ wọ́n máa padà àwọn àfáà mi nìkan ò ṣe bẹ́ẹ̀ àwọn àfáà mi ní ká má lo Saudi kí wọ́n lo ìlú tó bá súnmọ́ gbègbè wọn tó ṣe wípé eh, geographical kí ni wọ́n bẹ̀rẹ̀ ó dọ́gba papọ̀ lórí wọ́n wà lórí ìmọ̀kọ̀tà ẹ̀hẹ́n ó dọ́gba ó wà lórí kanáà náà kí wọ́n á àwọn ẹni yẹn àsìkò igbó làwọn yẹn ń sínú tí wọ́n bá wọ àsìkò táwọn yẹn ń sínú kì ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò wọ́n fàsìkò yẹn táwọn òkú sínú àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lẹ́ẹ̀fí máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni mọ̀ tó bá ti péye yẹn ẹ̀ sínú. fatiwasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ipò ìgbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà fa tẹ́ ẹ̀ bá sí ń bí ẹ̀ lè mọ <laughs> tẹ́ ẹ̀ sọ yẹn tẹ́ ẹ̀yìn ẹ̀ wá bí kẹ́ ẹ̀ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè àgbò ti wulẹ̀ kórí ọlọ́ọ̀ni fàtàkù lọ́ha mọ́sàkà àwọn afá mi sọ wípé tó wà mẹ́rin pé ká má gbàwọ̀ nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change ká má dá gbàwọ̀ rẹ̀ padà ó ń bẹ náà táwọn afá mi ti sọ ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn àfa àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé àwọn tí ń bẹ̀ ń bẹ̀ náà pé èwo lẹ̀ máa ń abú èwo lẹ̀ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dá àwọn rẹ̀ tó èwo lẹ̀ máa ń lò bẹ́ẹ̀ ṣé twenty four hours ni òkè. Ah. so èyí lọ́dún tó wà ládùúgbò nìkan náà twenty two hours Then ni. ilẹ̀ iṣu rárá lọ́dọ̀ tó ọlọ́wọ́lá tóbi rẹ̀ kí ó sànù wa ẹ̀ mọ́jà adarawa láàmú lórí tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tó fi yé kọ́lọ́wọ́ láti bẹ̀ kọ́ sàánú wa ìwọ tó o bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ ọ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn ẹ̀ka tóṣù yẹn bá ti lọ tóṣù mi mọ́ ọ san gbèsè àbígbà tó síìkì náà ni tó ti yé padà san gbèsè yẹn san padà aláìhá ọlọ́run bá kí wọ́n látò rẹ̀ pé ọ̀rọ̀ ìgbà lọ sáré kan bá bàbá mi ìṣáná láyé láyé pàṣẹ ìṣàkóso àgbọ̀dà kí a tún fẹsẹ̀ nígbà yìí kété tí a bá ti gé ìṣọ̀rọ̀ àti àpòlítà. kò sí pé àbá tó béèrè béèrè ara àwọn kà nínú pépà aláwọn ti ń gbé bẹ̀ wọ́n ń dọ́ni àwọn náà wà ní ìkòkò rẹ̀ pé àwọn ń gbé bẹ̀ àwọn ọmọ bí ṣe máa ń ṣẹlẹ̀ jẹ́ pé olùdí twenty four hours oòrùn ní wọ̀ ẹ̀ sàmàgbà wẹ̀ lọ níra yìí ọ̀rọ̀ táwọn afọ àṣọ lérí ẹ̀ ó tóbi mẹ́ta àbí mẹ́rin ọ̀kan náà lè ní pé sọ yẹn wọ́n bẹ náà àwọn apá tí wọ́n ní kí wọ́n máa wo ìgbà wo làwọn ará Saudi sínú tí wọ́n bá ti mọ̀ gbà yẹn káwọn náà ò sínú náà òòrùn ò tí ì ní wọ àmì ẹ̀ sínú gbọ́dọ̀ báwọn èèyàn ń dákú àwọn apá mi kan lọ pé láàláàláà bó láti sínú táwọn wo òòrùn báyìí nígbà pé láàwẹ̀ mi ń tò lórí wọ́n wà lórí ìmọ̀kọ̀tàn ó dọ́gba wà lórí kan náà kí wọ́n á wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tán bá wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò tán fàsìkò yẹn táwọn òkú sínú àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lè fi máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni ẹ̀ mọ̀ gbà tó bá ti péye yẹn ẹ̀ sínú fatiwasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ìfúngbà táwọn afáà mi bá ń sọ ọkùnrin ẹwà bá tẹ́ ẹ̀ bá sí ń bí ẹ lè mọ ẹ sọ yẹn tẹ ẹyin ẹ wá bí kẹ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè aago ti wulẹ̀ kórí ọlọ́ọ̀ni pàtàkì lọ́ha mọ́sítàfà àwọn àfáà mi sọ wípé tó wà mẹ́rin pé kámẹ́gbà nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change kámẹ́gbà wọ̀ àwọn ọmọ padà olùgbẹ́ náà táwọn àfáà mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn àfáà àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà òbí èwo lẹ́ẹ̀ máa ń mú àbú èwo lẹ́ẹ̀ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dáhùn rẹ̀ so èwo lẹ́ẹ̀ máa ń lò bẹ́ẹ̀ ṣé twenty four hours ni ok ha. so èyí lọ́dún tó wà ní latitude nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ ń sú rárá lọ́dọ̀ tó kọ́lọ́wọ́lá tóbi rẹ̀ kí ó sànù wa ẹ mọ̀jà adara wa láàmú lórí tí ò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tó fi yé kọ́lọ́wọ́lá tóbi rẹ̀ kọ́ sànù wa ìwọ tó bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ ọ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn tóṣù yẹn bá ti lọ tóṣù mi mọ́ san gbèsè àbí tó síìkì náà ni tó ti yé padà san gbèsè yẹn nafaani alayi kalau nggak wa to wala to wuli ko wala wa ba lọ ani kama ba ka hami isadan la yẹlẹ ka fa ka ko wuli. ìṣàlọ̀ ọ̀gá kí a tó fẹsẹ̀ nígbà yìí kí tí tí a bá ti gé sọ̀rọ̀ àti àkọlẹ̀ náà. àkọsí pé àbá tó béèrè béèrè ara wọn kà nínú pépà aláwọn ti ń gbé bẹ̀ wọ́n ń bẹ ní àwọn náà wà ní twenty four hours kò ní wọ̀ ẹ sàmà gbà wẹ̀ lọ níra yìí ọ̀rọ̀ táwọn afọ àṣọ lérí ẹ̀ ó tóbi mẹ́ta àbí mẹ́rin ọ̀kan náà ló ń pè sọ yìí wọ́n bẹ̀rẹ̀ àwọn afọ àti wọ́n ní kí wọ́n máa wo ìgbà wo làwọn ará Saudi sínú tí wọ́n bá ti mọ̀ gbà yẹn káwọn náà ò sínú dà òòrùn ò tí ì níwọ̀ àmì ẹ̀ sínú gbọ́dọ̀ báwọn èèyàn dákú àwọn afọ àmì ìgbàlódé láàlàlà bóò láti sinmi táwọn wò ó báyìí nígbà pè láàwẹ̀ tó ń tò lórí ìfàjírí ilà burúkú shams àwọn afáàmì sọ pé kì í kú ṣe pé gbogbo ògbà ní máa ń rí bẹ́ẹ̀ fún wa ìgbà míì tún bẹ tó ṣe wípé òru wo tún ṣe kí ni o yóò tún yóò tún súnmọ́ ara wọn gbogbo ẹ̀ ó tún gbogbo ọjọ́ ọjọ́ tún súnmọ́ kìíní yẹn máa change ni ẹgbẹ́ tẹ bá ti kí ìṣá ìtàn báyìí tẹ bá pẹ́ jù mọ́tálásí ẹ̀ tún ká tún bá ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ sùn lé kọ́ o gbọ́ bá lọ sùn lé àyílà lóòjì àwọn kan náà ń gbé bẹ̀ àwọn àpá mi ìtọ́ wípé kán gbà pé bọ́lọ̀ ń ṣe kọ ìlú tàwọn nu torí bọ́lọ̀ kúkú ti dí fún wọn níbò míì náà kí wọ́n máa ṣe ẹnìkan àkókò bò láṣìírí pé gbẹjọ́ sáwálé ní àwẹ̀ náà òun ò ní máa gbà wẹ́ bẹ̀ mọ́ wọ́n máa wálé gbà wẹ́ táwọn bá ti lọ tẹ́ wọ́n máa padà àwọn àpá mi ní kò ṣe bẹ́ẹ̀ àwọn àpá mi ní ká má lò Saudi kí wọ́n lo ìlú tó bá súnmọ́ gbègbè wọn tó ṣe wípé geographical kìíní wọn bẹ̀ ó dọ́gba papọ̀ lórí wọ́n wà lórí ìmọ̀kọ́tà ó ó wà lórí kan náà kí wàá wo àwọn ẹni yẹn àsìkò ìbò làwọn yẹn ń sínú tá bá àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò yẹn káwọn òkú kankan ẹ dákun nàìjíríà ìyá wà sí báyìí ni ẹ̀mọ ìgbà tó bá ti péye yẹn ẹ̀sìn lọ pati wasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ìpùngbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà bá tẹ́ ẹ̀ bá sí ń bí ẹ̀ lè mọ ẹ̀ ń sọ yẹn tẹ́ ẹ̀yẹ wá bí kẹ́ ẹ̀ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè àgbẹ̀ ti wulẹ̀ kórí ọlọ́ọ̀ni pàtàkì lọ́ha mọ́sàkà àwọn afá mi sọ wípé tọ́wà mẹ́rin pé kọ́mẹ́gbà wẹ̀ nínú Ramadan tọ́ bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change ká máa dárúkọ àwọn èèyàn padà ó ń bẹ ní ọ̀rọ̀ táwọn afá mi ti sọ so ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn afá àwọn òkúkú sí ń bẹ so ti yé àwọn tí ń bẹ ń bẹ náà pé èwo lẹ máa ń mú àbú èwo lẹ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè so èwo lẹ máa ń lò ń bẹ ṣé twenty four hours ni. so èyí lọ́sọ̀ tó wà ní latitude nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ iṣu rárá lọ́dọ̀ tó kọ́lọ̀ wọlé àtòbí rẹ̀ kí ó sànú ẹ mọ̀jà adarawa láàmú lórí tí ò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tó ti yé kọ́lọ̀wọ́lá tó bẹ̀ kọ́ sàánú wa ìwọ́n tó bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ ọ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn bá tó sùn yẹn bá ti lọ tó sùn mọ́ ọ san gbèsè àbí ìgbà wọ́n wà lórí ìmọ̀kọ̀tà ó dọ́gba ó wà lórí kan náà kí wọ́n á wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tí wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò wọ́n fàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lẹ́ fi máa ń gbààwẹ̀ ìyá hours báyìí ni ẹ mọ̀ ìgbà tó bá ti péye yẹn ẹ sínú fatiwasa pọ̀ lórí iṣẹ́ kò yanjú ìfúngbà mi táwọn afáàmì bá ń sọ ọkùnrin ẹwà wa tẹ́ ẹ bá sí ń bí ẹ lè mọ ẹ kẹ́ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè á bó ti wulẹ̀ kó rí ọlọ́ọ̀ni pàtàkó lọ́ha mọ́sàkà àwọn àfáà mi sọ wípé tó wà ń bẹ̀ ni pé kán má gbààwẹ̀ nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change kán má dáhùn àwọn ọ̀rọ̀ padà ó ní bẹ náà ọ̀rọ̀ táwọn àfáà mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn àfáà àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé àwọn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà pé èwo lẹ́ẹ̀ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dáhùn rẹ̀ so èwo lẹ̀ máa ń lò bẹ́ẹ̀ tí ó twenty four hours ni ok ah. so èyí lọ́pọ̀ ìjọba ńlá tútù nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ ń sú rárá lọ́dọ̀ tó ọlọ́wọ́lá tóbi rẹ̀ kí ó sànù wa ẹ mọ̀jà adara wa láàmú lórí tí ò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tó fi yé ọlọ́wọ́lá tóbi rẹ̀ kó sànù wa ìwọ tó o bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ ọ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn ẹ̀ yẹn bá ti lọ tó sùn mí mọ́ ọ san gbèsè àbí ìgbà tó síìkì náà ni tó ti yé padà san gbèsè yẹn náà padà aláì ha ọlọ́run wa kí wọ́n láti bẹ̀rẹ̀ pé bọ́ọ̀rọ̀ wa lọ sani kan bá bàbá hàmì ìṣáná láì láì tàbí àti àkọlẹ̀. tó ìṣàmà ọ̀gá kí a tó fẹsẹ̀ nígbà yìí kí tí tí a bá ti gé sọ̀rọ̀ àti àkọlẹ̀ náà. àkọsí pé àbá tó béèrè béèrè aláwọ̀ kà nínú pépà aláwọ̀ ti ń gbé bẹ̀ wọ́n bẹ ní àwọn náà wà ní òkú bí rẹ pé àwọn ń gbé bẹ̀ àwọn ọmọ bí ṣe máa ń ṣẹlẹ̀ tẹ́ pé olùdíjọ́ ti fọ́ àwọn àṣọ òní wọ̀ ẹ sàmà gbà wẹ̀ lọ ní razi ọ̀rọ̀ táwọn afa sọ lérí ẹ̀ ó tóbi mẹ́ta àbí mẹ́rin ọ̀kan náà ló pé sọ yẹn wọ́n bẹ náà àwọn afa tí wọ́n ní kí wọ́n máa wo ìgbà wo làwọn ará Saudi sínú tí wọ́n bá ti mọ̀ gbà yẹn káwọn náà ò sínú náà ah, òun ò tí ì níwọ̀ àmì ẹ̀ sínú gbọ́dọ̀ báwọn yẹn ń dákú àwọn afa mi ìdájọ́ pé láàláàláà bóò láti sínú táwọn wo ọ̀rọ̀ báyìí ìdánpẹ̀lá àwẹ̀ fi ń tò lórí wọ́n wà lórí ìmọ̀kọ̀tàn ẹ̀hẹ́n ó dọ́gba ó wà lórí kan náà kí wàá wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tá bá wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò wọ́n fàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lẹ́ẹ̀fí máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni ẹ̀ mọ̀ gbà tó bá ti péye yẹn ẹ̀ sínú káti wáṣà pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ipò gbà mí táwọn afáàmì bá ń sọ ọkùnrin ẹ wà bá tẹ́ ẹ bá sí ń bí ẹ lè mọ <laughs> ẹ sọ yẹn tẹ ẹ̀yin ẹ wá bí kẹ́ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè àgbò ti wulẹ̀ kórí ọlọ́ọ̀ni pàtàkì lọ́ha mọ́sítàkà àwọn afáàmì sọ wípé tó wà mẹ́rin pé kọ́mẹ́gbà wò nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change kọ́mẹ́gbà wò padà ó ń bẹ náà ṣùgbọ́n èwo ló tẹ̀sùnwọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn àfa àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé àwọn tí ń bẹ̀ ń bẹ̀ náà pé èwo lẹ̀ máa ń abú èwo lẹ̀ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dáhùn rẹ̀ so èwo lẹ̀ máa ń lò ń ṣé twenty four hours ni ok. Ah. so èyí lọ́dún tó wà ní latitude nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ iṣu rárá lọ́dọ̀ tó ọlọ́wọ́ la tóbi rẹ̀ kí ó sànù ẹ mọ̀jà adarawa láàmú lórí tí ò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tó fi yé ẹ̀ẹ́ kọ́lọ̀ la láti bẹ̀ kọ́ sàánú wa ìwọ tó bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ bá fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ ọ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn bá tóṣù yẹn bá ti lọ tóṣù mi mọ́ ọ san gbèsè àbígbà tó síìkì náà ni tó ti yé padà san gbèsè yẹn san padà aláìhá ọlọ́run bá tó ọlá tó bẹ̀rẹ̀ pé kọ́lọ̀ wà lọ sáré kan bá bàbá hàn mí ìṣáàdàn láìláì ìṣàlá ọ̀gọ́ta kí a tún fẹsẹ̀ nígbà yìí kí tí tí a bá ti gbé sọ̀rọ̀ tẹ̀. àtúntò àti sí pé àbá tó béèrè béèrè aláwọ̀ kà nínú pépà aláwọ̀ ti ń gbé bẹ̀ wọ́n ń bẹ ní àwọn náà wà ní òkú rẹ̀ pé àwọn ń gbé bẹ̀ àwọn ọmọ bí ṣe máa ń ṣẹlẹ̀ tẹ́ pé olùdí twenty four hours oòrùn ní wọ̀ ẹ sàmà gbà wẹ̀ lọ níra yìí ọ̀rọ̀ táwọn àfa àsọ lérí ẹ̀ ó tóbi mẹ́ta àbí mẹ́rin ọ̀kan náà lè ní pé sọ yìí wọ́n bẹ̀rẹ̀ náà àwọn àfáà tí wọ́n ní kí wọ́n máa wo ìgbà wo làwọn ará Saudi ń sínú tí wọ́n bá ti mọ̀ gbà yẹn káwọn náà ò sínú náà òòrùn ò tí ì níwọ̀ àmì ẹ̀ sínú <laughs> gbọ́dọ̀ báwọn èèyàn ń dákú àwọn àfáà mi kan sọ pé láàláàláà bó láti sinmi táwọn wo ọ̀rọ̀ báyìí nígbà pé láàwẹ̀ mi ń tò lórí wà lórí ìmọ̀kọ̀tàn ẹ̀hẹ́n ó dọ́gba wà lórí kan náà kí wọ́n á wo àwọn ẹni yẹn àsìkò ìbò làwọn yẹn ń sínú tán bá wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwùdí ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò tán fàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé kò ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lè fi máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni ẹ̀ mọ̀ àgbà tó bá ti péye yẹn ẹ̀ sínú fatiwasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ìfúngbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà afá tẹ́ ẹ̀ bá sí ń bí ẹ̀ lè mọ tẹ́ ẹ̀ sọ yẹn tẹ́ ẹ̀yẹ wá bí kẹ́ ẹ̀ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè agbóti wulẹ̀ kó rí ọlọ́ọ̀ni fàtàkùn lọ́ha mọ́sàkà àwọn afá mi sọ wípé tọ́wà ń bẹ̀ ni pé kọ́mẹ́gbà wọ̀ nínú Ramadan tọ́ba ti dìgbà tí wẹ́dà bá ti ti change kọ́mẹ́gbà wọ̀ àwọn ọ̀rọ̀ padà olùgbẹ́ náà ọ̀rọ̀ táwọn afá mi ti sọ tó ti yé àwọn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n èwo lẹ́ẹ̀ máa ń mú àbú èwo lẹ́ẹ̀ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dáhùn rẹ̀ tó èwo lẹ́ẹ̀ máa ń lò bẹ́ẹ̀ ṣé twenty four hours ni ok ah so èyí tó ń tẹ̀lé wà ní latitude nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ iṣu rárá lọ́dọ̀ tó kọ́lọ́wọ́lá tóbi rẹ̀ kí ó sànù wa ẹ mọ̀jẹ̀ adara wa láàmú lórí tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tó fi yé kọ́lọ́wọ́lá tóbi rẹ̀ kó sànù wa ìwọ́dọ̀ bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn oṣù yẹn bá ti lọ tó sùn mí mọ́ san gbèsè àbígbà tó síìkì náà ni tó ti yé padà san gbèsè yẹn san padà aláì ha ọlọ́run wa kí wọ́n látò rẹ̀ pé ọ̀rọ̀ wa lọ sani kan bá wà ní hàmì ìṣàdánláìláì pàṣẹ àkọọ́lẹ̀ kí kíkà tó fẹsẹ̀ nígbà yìí kété tí a bá ti gbé sọ̀rọ̀ láti àpòlítà. a kò sí pé àbá tó béèrè béèrè aláwọ̀ kà nínú pépà aláwọ̀ ti ń gbé bẹ̀ wọ́n ń bẹ ní àwọn náà wà ní ìkó fún ilẹ̀ pé àwọn ń gbé bẹ̀ àwọn ọmọ bí ṣe máa ń ṣẹlẹ̀ jẹ́ pé olùdí twenty four hours oòrùn ní wọ̀ ẹ̀ sàmà gbà wẹ̀ lọ níra sí ọ̀rọ̀ táwọn àfa àsọ lérí ẹ̀ ó tóbi mẹ́ta àbí mẹ́rin ọ̀kan náà ló ní pé sọ yẹn wọ́n bẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n ní kí wọ́n máa wo ìgbà wo làwọn ará Saudi sínú tí wọ́n bá ti mọ̀ gbà yẹn káwọn náà ò sínú náà òun ò tí ì níwọ̀ àmì ẹ̀ sínú gbọ́dọ̀ báwọn yẹn ń dákú àwọn àfáà mi ìdájọ́ pé láàláàláà bóò láti sínú táwọn wo ọ̀rọ̀ báyìí nǹkan pè láàwẹ̀ mi ń tò lórí ìfájírí ìlà burúkú shams àwọn àfáà mi sọ pé àkíkú ṣe pé gbogbo ògbà ní máa rí bẹ́ẹ̀ fún wa ìgbà míì tún bẹ tó ṣe wípé òru wo tún ṣe kí ni o yóò tún yóò tún súnmọ́ ara wọn gbogbo ẹ̀ ó tún gbogbo ọjọ́ ọjọ́ tún súnmọ́ kìíní yẹn máa chẹ́ǹjì ni ẹgbẹ́ tẹ bá ti kí ìṣá ìtàn báyìí tẹ bá pẹ́ tó mọ́tálásí ẹ̀ tó káfùnbá ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ sùn lé kọ́ o bọ́ bá lọ sùn lé àyílà lójì àwọn kan náà ń gbé bẹ̀rù àwọn àfáà mi sọ wípé kán gbà pé bọ́lọ̀ ń ṣe kọ́ ọ ìlú tàwọn ni torí bọ́lá òkúkú ti dín fún wọn níbò míì náà kí wọ́n máa ṣe ẹnìkan àkókò bùláṣì ní kí gbẹjọ́ sáwálé ní àwẹ̀ náà òun ò ní máa gbà wẹ́ bẹ̀ mọ́ wọ́n máa wálé gbà wẹ́ táwọn bá ti lọ tán wọ́n máa padà àwọn àfáà mi nìkan ò ṣe bẹ́ẹ̀ àwọn àfáà mi ní ká má lò Saudi kí wọ́n lo ìlú tó bá súnmọ́ gbègbè wọn tó ṣe wípé eh, geographical kí ni wọ́n bẹ̀rẹ̀

iye hours báyìí ni ẹ mọ ìgbà tó bá ti péye yẹn ẹ sínú pati wasa pọ̀ lọ́dún iṣẹ́ kò yanjú ìfúngbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹ wà fà tẹ ẹ bá sí bí ẹ lè mọ tẹ ẹ sọ yẹn tẹ ẹyin ẹ wá bí kẹ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè àgbẹ̀ ti wulẹ̀ kórí ọlọ́ọ̀ni fàtàkùn lọ́ha mọ́sàkà àwọn afá mi sọ wípé tọ́wọ́ àmì ẹ̀ ni pé ká má gbà wọ̀ nínú Ramadan tọ́ba ti dìgbà tí wẹ́dà bá ti ti change wọn máa dárúkọ àwọn èèyàn padà olùgbẹ ní ọ̀rọ̀ táwọn afáà ti sọ so ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn afáà àwọn òkúkú sí bẹ so ti yé àwọn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà gbé èwo lẹ́ẹ̀ máa ń mú abú èwo lẹ́ẹ̀ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dáhùn rẹ̀ so èwo lẹ́ẹ̀ máa ń lò bẹ́ẹ̀ ṣé twenty four hours ni. okay. so èyí tó tó wà ní latitude nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ iṣu rárá lọ́dọ̀ tó ọlọ́run wọlé àtòbí rẹ̀ kí ó sànù wa ẹ̀ mọ̀jà adarawa láàmú lórí tí ò sọ̀rọ̀ lọ́dọ̀ wa tó ti yé kọ́lọ́wọ́ látó bẹ̀ kọ́ sàánú wa ìwọ tó o bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ ọ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn bá tóṣù yẹn bá ti lọ tóṣù mi mọ́ ọ san gbèsè àbígbà tó síìkì náà ni tó ti yé padà san gbèsè yẹn san padà aláìhá ọlọ́run wa tó o látó bẹ̀ pé kọ́lọ̀ wa lọ sani kan bá bàbá mi ìṣẹ́ àdánláyé láti ọ̀sán ìlà tó o lè ìṣàmà bọ́lá kí a tó fẹsẹ̀ nígbà yìí kí tí a bá ti gbé sọ̀rọ̀ àti àpòlì náà. àti pé àbá tó béèrè béèrè aláwọ̀ kà nínú pépà aláwọ̀ ti ń gbé bẹ̀ wọ́n bẹ ní àwọn náà wà ní òkú bí rẹ̀ pé àwọn ń gbé bẹ̀ àwọn ọmọ bí ṣe máa ń ṣẹlẹ̀ tẹ́ pé olùdí twenty four hours oòrùn ní wọ̀ ẹ̀ sàmà gbà wẹ̀ lọ níra yìí ọ̀rọ̀ táwọn àfa àsọ lérí ẹ̀ ó tóbi mẹ́ta àbí mẹ́rin ọ̀kan náà ló ń pè sọ yìí wọ́n bẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n ní kí wọ́n máa wo ìgbà wo làwọn ará Saudi sínú tí wọ́n bá ti mọ̀ gbà yẹn káwọn náà ò sínú náà òòrùn ò tí ì níwọ̀ àmì ẹ̀ sínú gbọ́dọ̀ báwọn èèyàn ń dákú àwọn àfáà mi ìgbàlọ́ pé láàláàláà bóò láti sínú táwọn wo ọ̀rọ̀ báyìí nǹkan pè láàwẹ̀ mi ń tò lórí ìfájírí ilà burúkú shams àwọn àfáà mi sọ pé àkíkú ṣe pé gbogbo ògbà ní máa rí bẹ́ẹ̀ fún wa ìgbà míì tún bẹ tó ṣe wípé òru wọn ó tún ṣe kí ni o yóò tún yóò tún súnmọ́ ara wọn gbogbo ẹ̀ ó tún gbogbo ọjọ́ ọjọ́ tún súnmọ́ kìíní yẹn máa chẹ́ǹjì ni gẹ́gẹ́ bí a bá ti kí ìṣá ìtàn báyìí tí a bá pẹ́ jù mọ́tálásí ẹ̀ tó ká fún wa ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ sùn lé kọ́ o gbọ́ bá lọ sùn lé àyílà lójì àwọn kan náà ń gbé bẹ̀rù àwọn àfáà mi sọ wípé kán gbà pé bọ́lọ̀ ń ṣe kọ́ ọ ìlú tàwọn ni torí bọ́lọ̀ kúkú ti di fún wọn níbò míì náà kí wọ́n máa ṣe ẹnìkan akókò bò láṣìírí pé jọjọ sáwálé nú àwọ̀ náà òun ò ní máa gbà wẹ́ bẹ̀ mọ́ wọ́n máa wálé gbà wẹ́ táwọn bá ti lọ tán wọ́n máa padà àwọn àfáà mi ni kò ṣe bẹ́ẹ̀ àwọn àfáà mi ni ká má lò Saudi kí wọ́n lo ìlú tó bá súnmọ́ gbègbè wọn tó ṣe wípé eh, geographical kí ni wọ́n bẹ̀ ó dọ́gba papọ̀ lórí wọ́n wà lórí ìmọ̀kọ̀tàn ó dọ́gba ó wà lórí kan náà kí wá wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tí wọ́n bá wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò wọ́n fàsìkò yẹn káwọn òbí sínú àwọn àfáà mi sọ pé kò ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lẹ́ẹ̀fí máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni ẹ̀ mọ̀ ìgbà tó bá ti péye yẹn ẹ̀ sínú káti wáṣà pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ipò gbàmí táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹ wà bá tẹ́ ẹ bá sí ń bí ẹ lè mọ <laughs> ẹ sọ yẹn tẹ ẹ̀yin ẹ wá bí kẹ́ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè agbóti wulẹ̀ kó rí ọlọ́ọ̀ni pàtàkì lọ́ha mọ́sàkà àwọn afá mi sọ wípé tó wà mẹ́rin pé kọ́mẹ́gbà wò nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change kọ́mẹ́gbà wò àwọn ọ̀rọ̀ padà ó ń bẹ náà táwọn afá mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọ̀jù nínú ọ̀rọ̀ àwọn àfa àwọn òkúkú sí bẹ̀ tó ti yé àwọn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà pé èwo lẹ́ẹ̀ máa ń mú àbú èwo lẹ́ẹ̀ máa ń lò ṣé oní twenty four ni àbí àwọn ni ó lè dáhùn rẹ̀ so èwo lẹ́ẹ̀ máa ń lò bẹ́ẹ̀ ṣé twenty four hours ni ok. Ah. so èyí lọ́dún lọ́wọ́ alátútù nìkan náà twenty two hours náà ni. ilẹ̀ iṣu rárá lọ́dọ̀ tó ọlọ́wọ́ la tóbi rẹ̀ kí ó sànù ẹ̀ mọ̀jà adarawa láàmú lórí tí ò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tó ti yé ẹ̀ẹ́ kọ́lọ́wọ́ láti bẹ̀ kọ́ sàánú wa ìwọ tó bá ti wà ń bẹ̀ tọ́lọ̀ máa fún ọ lágbára àti lè gbà á gbà á tọ́ ọ bá sì rí pé ọ lágbára àti gbà á má gbà á táwọn tóṣù yẹn bá ti lọ tóṣù mi mọ́ san gbèsè àbí ìgbà wọ́n wà lórí ìmọ̀kọ̀tà ẹ̀ ẹ̀hẹ́n ó dọ́gba ó wà lórí kan náà kí wọ́n á àwọn ẹni yẹn àsìkò ìbò làwọn yẹn ń sínú tí wọ àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò láfàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lẹ́ẹ̀fí máa ń gbààwẹ̀ ìyá hours báyìí ni ẹ mọ̀ gbà tó bá ti péye yẹn ẹ sínú fatiwasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ìfúngbà mi táwọn afáà mi bá ń sọ ọkùnrin ẹwà wa tẹ́ ẹ bá sí bí ẹ lè mọ ẹ sọ yẹn tẹ ẹ̀yin ẹ wá bí kẹ́ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè àgbótí wulẹ̀ kórí ọlọ́ọ̀ni fàtàkùnlọ́ha mọ́sàkà àwọn àfáà mi sọ wípé tọ́wà ń bẹ̀ ni pé kán má gbààwẹ̀ nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change kán má dáhùn àwọn ọ̀rọ̀ padà ó ń bẹ nínú ọ̀rọ̀ táwọn àfáà mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn àfáà àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé wọ́n wà lórí ó dọ́gba ó wà lórí kan kí wàá wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tá wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò kankan ẹ dákun ẹ̀yin Nigeria, nàìjíríà how many hours lè fi máa ń ìyá báyìí ni ẹ mọ̀ tó bá ti péye yẹn ẹ fatiwasa pọ̀ ikùn gbàmí táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà wa tẹ́ ẹ bá sí bí ẹ lè mọ ẹ ń sọ yẹn kẹ ẹ̀yin ẹ wá bí kẹ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè alábòtí wulẹ̀ kó rí ọlọ́ọ̀ni pàtàkì lọ́ha mọ́sítàfà àwọn afá mi sọ wípé tọ́wà ń bẹ̀ ni pé ká má gbà wọ̀ nínú Ramadan ti di ìgbà tí wẹ́dà bá ti ti change ká má dá gbà wọ̀ padà ó ní bẹ̀ náà báwọn afá mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn afá àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé wọ́n wà lórí ìmọ̀kọ́tà ẹ́ ẹ̀hẹ́n ó dọ́gba ó wà lórí kan náà kí wá wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tá bá wà àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò kán fàsìkò yẹn káwọn òbí sínú àwọn àfáà mi sọ pé kò ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará Nàìjíríà how many hours lè fi máa ń gbà wẹ̀ ìyá wà sí báyìí ni ẹ mọ̀ gbà tó bá ti péye yẹn ẹ sínú pati wasa pọ̀ lọ́dún iṣẹ́ kò yanjú ìfúngbà mi táwọn afá mi bá ń sọ ọkùnrin ẹwà pa tẹ́ ẹ̀ bá sí ń bí ẹ̀ lè mọ tẹ́ ẹ̀ sọ yẹn tẹ́ ẹ̀yẹ wá bí kẹ́ ẹ̀ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè àgbẹ̀ ti wulẹ̀ kórí ọlọ́ọ̀ni pàtàkì lọ́ha mọ́sàkà àwọn afá mi sọ wípé tọ́wà mẹ́rin pé kọ́mẹ́gbà wọ̀ nínú Ramadan tọ́ba ti dìgbà tí wẹ́dà bá ti ti change wọn máa dárúkọ àwọn èèyàn padà ó ń bẹ náà báwọn afá mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn afá àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé wọ́n wà lórí ìmọ̀kọ̀tàn ẹ́ ẹ̀hẹ́n ó dọ́gba ó wà lórí kan náà kí wọ́n á wo àwọn ẹni yẹn àsìkò ìwó làwọn yẹn ń sínú tí wọ́n bá wọ àsìkò táwọn yẹn ń sínú kì í ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wò káfàsìkò yẹn káwọn òkú sínú àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lè fi máa ń gbàwẹ̀ iye hours báyìí ni ẹ mọ̀ ìgbà tó bá ti péye yẹn ẹ sínú fatiwasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ibùgbà mi táwọn àfáà mi bá ń sọ ọkùnrin ẹ wà fà tẹ́ ẹ bá sí ń bí ẹ lè mọ ẹ sọ yẹn tẹ ẹ̀yin ẹ wá bí kẹ́ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè á gbé ti wulẹ̀ kórí ọlọ́ọ̀ni fàtàkùn lọ́ha mọ́sàkà àwọn àfáà mi sọ wípé tó wà mẹ́rin pé ká má gbààwẹ̀ nínú Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change ká má dá gbààwẹ̀ wọn padà olùgbẹ́ náà táwọn àfáà mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn nínú ọ̀rọ̀ àwọn àfáà àwọn òkúkú sí ń bẹ̀ tó ti yé wọ́n wà lórí ìmọ̀kọ̀tàn ẹ́ ẹ̀hẹ́n ó dọ́gba wà lórí kan náà kí wọ́n tábà wà sùkò táwọn yẹn ń sinu yìí ṣe pé sáwọ́dì ni kí wọ́n wò àwọn yẹn ni kí wọ́n wò káfà sùkò yẹn káwọn òkú sinu àwọn àfáà mi sọ pé ní wàhálà kankan ẹ dákun ẹ̀yin ará nàìjíríà how many hours lẹ́ẹ̀fí máa ń gbàwẹ̀ ìyá hours báyìí ni ẹ̀ mọ̀ gbà tó bá ti péye yẹn ẹ̀ sinu fatiwasa pọ̀ lórí ọdún iṣẹ́ kò yanjú ipò gbàmí táwọn afáàmì bá ń sọ ọkùnrin ẹwà bá tẹ́ẹ̀ bá sí ń bí ẹ̀ lè máa ẹ̀yin tẹ́ ń sọ yẹn kẹ́ ẹ̀yin ẹ wá bí kẹ́ ẹ lè mọ bí nǹkan yẹn ṣe rí pé aláhàyè á bó ti wulẹ̀ kórí ọlọ́ọ̀ni fàtàkù lọ́ha mọ́sàkà àwọn àfáà mi sọ wípé tó wà níbẹ̀ pé kọ́mẹ́gbà òun ní Ramadan tó bá ti dìgbà tí wẹ́dà bá ti ti change kọ́mẹ́gbà òun àwọn ọ̀rọ̀ padà ó ní bẹ́ẹ̀ náà táwọn àfáà mi ti sọ tó ti yé báyìí ṣùgbọ́n èwo ló tẹ̀sùn jù nínú ọ̀rọ̀ àwọn àfáà àwọn òkúkú